wà ní ẹkú ìrọ̀lẹ́ ẹkú iṣẹ́ látàárọ̀ ẹkú bójú ọjọ́ ṣe rí ìkànnì french náà la wà yìí one oh seven point nine lábẹ́òkúta níbi tá a ti ń kilẹ̀ falafala. wọn fẹ́ ojú táyé náà lè tó tó ń gorí àtẹ̀gùn. lọ kí ẹ máa darapọ̀ mọ́ wa lójú òpó Facebook wa ẹni Fresh FM lábẹ́òkúta one oh seven point nine ni bẹ́ẹ̀ bá ti débẹ̀ ẹ ti máa rí ẹ bá bẹ̀rẹ̀ sí ń sọ ẹ rí i pé n tó ṣe pàtàkì tó yẹ á gbéyẹ̀wò dáadáa ni. ẹ bẹ̀rẹ̀ sí ń gbóhùn lọ́kọ̀ọ̀kan èjèèjì lẹ́nu àwọn ọkọ̀ ojú láyé tí wọ́n wà níbí ẹ bẹ̀rẹ̀ sí ń gbóhùn lẹ́nu wọn. <laughs> ìyá àjẹbù. ǹjẹ́ ayé ò bá mi. ẹ ka káàbọ̀ sórí ètò Ojútáyé o. yé dáwọ́ nìyẹn ní kí wọ́n ẹ̀rọ ẹ̀rẹ̀ edede ẹ̀ sọ èdèdè mẹ́rin kì í ni o wọn ara màlífa agbọ́n má o aya kẹsàn-án balẹ̀ ọjà ayọ́pọ̀ fọlọwọ. ohun rẹ jágere lérọ̀lẹ́ yìí. ọpẹ́ ní. wo mọ̀ fọ́ sí <laughs> ẹ máa ká màrà lé atọ́kùn oníṣẹ́lẹ̀ ìyàwó tí kò ní tiwa àbí ẹ̀pọ̀ àti gbogbo wa o. bá a bá ti pẹ́ lẹ́yìn odi akèjì ó pẹ́ sẹ́yìn odi mọ́ ẹtú kúrò lẹ́ káàbọ̀ sórí ètò ojútáyé iléeṣẹ́ rédíò fresh one oh seven point nine fm lábẹ́òkúta babalẹ́gbàáyìn rẹ̀ olúfẹ́mi ìnẹ́kọ̀ lórúkọ tèmi olùkọ̀gá àgbọ̀n ọgbẹ́ èdè tó ń bẹ lúgbúlùgbù olùkọ̀gá mi lérọ̀lẹ́ ọ̀pẹ́ nìfọ́nà ọ̀bà ẹ̀ káàbọ̀ àárí lọ́sẹ̀ tó lọ tí ò sí mo la ṣe kọ́ọ̀sì. ṣé bó rán níṣẹ́ mọ̀ jíṣẹ́ ṣé mò jíṣẹ́ ó kẹ̀ sọ wọn à ń kọ́ọ̀sì kẹ̀ ẹ bá káwọn ará ilé bá kẹtù. ṣé n kò jíṣẹ́ fẹ́ last week fọ̀lé. ẹ sì bá kí wọn náà ẹ ṣàlàyé. ẹ ọ̀lẹ́ o ní ọ́n ẹ ọ̀lẹ́ gbogbo ní ọ́n o bá sì ní gbogbo ẹ bá sì lójú ayé lọ́dọ̀ yín bẹ̀. fire for fire. nǹkan kò ní ṣe gbogbo yín ni lágbára Ọlọ́run a kò ní bá kúkú òjijì o kò sì ní wá netí. ẹ̀rọ ń kà o n kò pé kọdà n kò sí n kò sì mi o. mo ṣe fákẹ́yẹ lomi ń o omi ní ń jẹ́ èdè pọ́ ní ń èdè o bó o bá lé òòlì kànga òun gan òun e, gan abinú ṣòkun èdè o kò fẹ́ sí ṣakabula o kò bí aláya tó bá o kò fẹ́ sí ṣakabula sí. kò sí ṣakabula ẹgbẹ́ kò jẹ <laughs> abinú ṣòkun èdè ló mú.

ìyàwó ẹ̀gẹ́ yìí ń tọ́mu lọ́wọ́. ó jẹ́ pé oníkànga kọ lọmọ ẹlẹ́yin gbé ọlẹ́yin dẹ̀ fún. àlífẹ́mi lọ́kọ lọmọ ẹlẹ́yin. <laughs> atọ́kùn atọ́kùn wo wílẹ̀ kan lórí ọ̀rọ̀ àwọn yìí lọ́ọ́ pati. Eh. kéétù iṣan sáré pé mi lífọ náà fọṣù ipa ẹnfílóòpù yòó fáwọn onípatí eh. lébẹ̀lì búrẹ́dì rán níbẹ̀. òótọ́ ni òótọ́ ni ó pè é lóòótọ́ títí ti dé àbí níbẹ̀ ni búrẹ́dì náà bá ń bẹ̀. owó olówó. kókó tí yakuya. ìyàkuyà tí níbẹ̀ búrẹ́dì ó wá di ọ̀sá ìṣòwò ẹ̀ serious. oríṣiríṣi. Màmí Adéyínká Adégbìtẹ́ ojúlówó pọ́nbélé ọmọ bàbá tíṣà iṣẹ́ wa dúpẹ́ ìwà àjọṣe wa ò ní bàjẹ́ lógógó aláṣẹ àti olùdásílẹ̀ àwọn òṣìṣẹ́ iléeṣẹ́ Radio fresh nationwide a kí gbogbo wọn pátápátá o ọ̀gá wa mc murphy ẹ ṣeun àjọṣe wa ò ní bàjẹ́ o ẹ mo ti ń wo fọláọlá ọmọ ọ̀nà àti wọlé. babalẹ́gbàá nǹkan rọ́pa ọ̀rọ̀ kẹ́ ọ̀rọ̀ kẹ́ ń bá fi máa dì mú irúkẹ́lì gbogbo eléyà kọ́ máa lémi náà fóní ọ̀lẹ́ ẹ̀lẹ́ pépà búrẹ́dì. Ah, ah, bó o kọ orúkọ sí ilé búrẹ́dì. nẹ́sùrò náà sọ fọ́ òótọ́ wa ṣé ṣòṣẹ́ gbọ́ yẹn. alẹ́ mi kọ́ ní fẹ́ẹ́ alibaba yé wa ní. àìsàn wà ní patí ni ó ń pè lóòótọ́ ṣùgbọ́n èmi kọ́ ó ń kọ́. bóyá etí ibi tí wọ́n kọ síbẹ̀. bàbá yé wa ní bàbá ọmọ pápá ni. ok pápá ńlá ṣojú. Eh, pápá ni níbi ń jẹ búrẹ́dì ní oúnjẹ ó ti gbàgbé nìkíní lébẹ́lì búrẹ́dì lókè náà fi lóògùn lọ́lọ́ fún lébè ìnáwó mọ́lẹ́ àwọn ẹgbẹ́ tu àkìṣe bá ọkàn jẹ́ pé babalẹ́gbà kẹ̀ ìwọ̀n ń ti kì í ni ìwọ̀n ń ti àkọ́gbàgbé ń ṣe. ọ̀dà ẹ̀yà fìyẹn lẹ̀ bẹ́ẹ̀ náà ẹ̀yà rà. eégúlù níjàyè. gbogbo àtijọ́. òun nípa mímọ́ sísè alẹ́ bá ti rí pé ọjọ́rú Wednesday la wà bá aago márùn-ún bá ti lù ẹ ti mọ̀ kójú táyé náà lẹ̀jọ̀ tó gòrè àtẹ́gùn kó má bàa lọ ní oníwọ̀nlé náà ni a ní ká máa ṣe lálàfẹ́ bọ̀ bẹ́ẹ̀ ẹ̀fẹ̀ àtàwàdà náà lákọ̀ọ́kọ́ fi bẹ̀rẹ̀ ká tó bẹ̀rẹ̀ sí mọ̀ tá a mú wá sórí ètò wá sórí ìṣojú táyé ẹ ti gbóhùn lẹ́nu bàbá lẹ́gbàá bá kẹ́tù náà ti sọ̀rọ̀ ìyá àjẹ̀bù náà ti kí gbogbo èèyàn lólùfẹ́ ètò yìí àwọn tó ti ń darapọ̀ wọn lójú òpó Facebook yẹn àti ń wò wọ́n ti rí John Abímbọ́lá Adédòkun wọ́n ní ẹ pé ètò Ọlọ́run á máa fún yín tá a fẹ́ gbéyẹ̀wò lójú táyé láyé àtijọ́ ńgbà tí fóònù alágbèéká ò tíì sí àwọn bàbá wa máa ṣàpọ́nlé àwọn ìyàwó wọn ibi tán bá tọ́jú nǹkan wọn sí àwọn èyí sábà débẹ̀ àfi tán bá tọrọ àyè lọ́wọ́ wọn bẹ́ẹ̀ náà làwọn ìyá wa náà máa ń ṣàpọ́nlé àwọn ọkọ wọn fún àpẹẹrẹ bówó bá ń bẹnu àpò dàìsíkì wọn tàbí àwọn bùbá aṣapara tí wọ́n ń wọ̀ ńgbà náà wọ́n wàá bá wọn ní pé ẹ bá alágbájá àbí baálé mi o owó tá a lá fẹ́ fi ra nǹkan ń kọ́ wọ́n bá ń ṣẹ̀ṣẹ̀ yọ̀ǹda fún wọn kán lọ́ọ́ mú ni kì í ṣe pé bóyá wọn ò lọ́ọ́ kọ́wọ́ bàpò fúnra wọn ó sì mọ̀ nígbà náà. àmọ́ ńgbà tọ́làjú ti dé báyìí fóònù alágbèéká ti wà kálukú náà ló ti ní fóònù tóun ń lò àwọn kan máa ń pè kan ní tanná sọ́bẹ̀ èmi ò mọ ìdí ń tanná sọ́bẹ̀ èyí jẹ jẹ́ ńlá gan náà ó ní ná wájú bẹ́ẹ̀ bá fẹ́ tàn sọ́bẹ̀ yóò rí kò sí fóònù tí ò lè tanná sí sọ́bẹ̀ ká kọ́kọ́ mú yẹn kúrò lọ́kàn àwọn tó wá rò pé à fóònù kékeré lèmi ń lò tanná ni náà tanná ọ̀nà àmà tanná alágbèéká tá a wá ń lò báyìí ó sábà ti ń dá wàhálà lẹ̀ láàrin àwọn lọ́kọ-láya àwọn ọ̀rẹ́ méjì tí wọ́n ń fẹ́ra wọn sọ́nà bọ́kọ eh, bá lo fóònù àti kọ́kọ́rọ́ ìyàwó náà fóònù tiẹ̀ náà àti kọ́kọ́rọ́ ẹlòmíì ó lè jẹ́ bí fídíò ibi fọ́tò ibi àwọn mẹ́sẹ́gìs ibẹ̀ lòun á tì kọ́kọ́rọ́ ó wá wá ṣàkíyèsí pé bóyá ọkọ òun tàbí ìyàwó òun ti mọ nọ́mbà kọ́kọ́rọ́ tóun fi tì ìyẹn pásíwọ̀dù mò ń pè ní kọ́kọ́rọ́ yẹn o kó bàa lè yé yín wọ́n ti mọ̀ á tún pààrọ̀ rẹ̀ á tún wá fi àgádágodo tó tún tóbi ju èyí tó wà níbẹ̀ tẹ́lẹ̀ lọ sí i. ẹ̀wọ́ ah, adé tó le tó bẹ́ẹ̀. tọkùnrin míín bá tiẹ̀ ṣàdédé bá fóònù rẹ̀ lọ́wọ́ ìyàwó ẹ̀ kí ló dé kí ló dé kí ló ń wá ń bẹ̀ kí ló ń tẹ̀ fún kí ló ṣe ayọ́ ń lò ní kí ló ajẹ́bọ̀gàn fẹ́ wò ni a ti gbé gbàjú fún gbà o nítorí kí ló wá fàjà torí fóònù rẹ̀ ni. fi fídíò kan ṣe kọ́mẹ́dì lórí e, ayélujára bíi oṣù mẹ́ta mẹ́rin sẹ́yìn níṣẹ́ ló wà léèwẹ̀ tí fóònù rẹ̀ ń dún bó ṣe báyìí e, àti inú àtọ́ṣẹtọ́ṣẹ lórí náà ló gbé jáde síta láti má fọwọ́ kan fóònù yẹn má fọwọ́ kan fóònù yẹn o ah, ah, kí ló wà nù fóònù náà tó lágbára tó bẹ́ẹ̀. ohun tá a wá fẹ́ gbé yẹ̀wò gangan ni pé ṣé ó burú ni pé kọ́kọ́ mọ pásíwọ̀dù fóònù ìyàwó ẹ̀ kíyàwó náà sì mọ pásíwọ̀dù fóònù ọkọ rẹ̀ ṣé bíyàwó bá bá fóònù ọkọ rẹ̀ lọ́wọ́ tiẹ̀ tàbí tí ọkọ bá fóònù tiẹ̀ lọ́wọ́ ìyàwó ẹ̀ ṣó yẹ kó dìjà ṣó yẹ kó dariwo ni kí ló wáá dé ṣé fẹ́ ò sí mọ́ ni àbí ṣáyé tó ti di bá mi-ín débi pé ká tún máa ní nǹkan kankan ṣebí ọ̀tọ̀ ní secret ọ̀tọ̀ ní confidential èyí tó bá jẹ́ secret kò gbọ́dọ̀ rí ìta rárá ni àmọ́ confidential ó lè wà fúngbà díẹ̀ ńgbò bá yá á padà bọ̀ sí gbangba náà ọkùnrin kan kọ̀yàwó ẹ̀ lẹ̀ torí pé ó ń wo fóònù rẹ̀ ó ní kí ló wá nù tó ń wá ń di iṣu ewùrà náà ó sì ti wá rí òun ti bímọ síta ẹ̀ ó ti bí náà nìyẹn kí kó kẹ́rù ẹ̀yin ọmọ ìyá mi lọ ṣàlàáfíà lẹ́wà ẹkùjọ mẹ́ta lé nǹkan. ẹ kẹtù àbí kí ni wọn ń pe orúkọ rẹ gbogbo kàtìkàtì yòǹtú òun ni gbogbo èrè ń pátápátá jẹ́ kéré ẹ pé tó ti yẹ ẹni sẹ́. ọkọ kò kò níyàn wọn fọkọ fèsì rírun kẹtù sọ. nísìnyí gbogbo ẹni gbọ́ ó lèmi àti olú àbàtì ìbátí kílèmi àti. ẹ ẹ ṣe kò gbọ́ ẹni rè sọ̀rọ̀ rè ó rè fọ́ rè fọ́ búrẹ́dì rè fọ́. ọlọ́run fẹ́lẹ̀ sọ́dọ̀ ìmúra ẹ̀bọ̀ gan ni o múra ẹ̀bọ̀ gan ni o. báàfà báàfà mo ń báàfà ń báàfà gan ni. ẹyẹ ẹgbà mama dàdàkúdà lẹ́ẹ̀bẹ̀rẹ̀ kẹ. torí. ẹgbà rẹ sọ̀rọ̀. bóyá jẹ́ kí n brief rẹ. balẹ̀ gbà. irọ́ filẹ̀ a máa máa máa. o mọ ojú mi ti rí. ìwé ojú mi máa rí ìwé ojú ẹ̀ sì máa rí. ohun etí ń ti gbọ́. ayò ìwé tẹ́tí ẹ̀ sì máa tó padà gbọ́. wàá gbà. gbọ́gbọ́ pẹ́kẹ́ bẹ̀ òjò lọ́kàn. ó dà bó ti kọ́. náà dá ẹ lóòkì fọ torí náà wọlé òun tó kọ́ mo tiẹ̀ sọ òun àbálẹ́gbà lọ sọ. ọgbà ẹ o ìwọ ló sọ o. alẹ́ sọ pépà ìyá ìjẹ̀bù kíkú tẹ bébí tí mi mo fẹ́ gbọ́. àbálẹ́gbà rẹ̀ fọ wídẹ̀nẹ̀ sùúrù rẹ̀ fọ olóò olóò ìwọ ní sùúrù tán jọ́kí ń gbá ló káwọ́ nǹkan pa ṣe wà. ẹ òrùka kẹ nínú ọ̀nẹ́ o. àní mo rẹ́ lórí ọ̀kadà ẹ̀gbọ́n tó gbé mi ni ó ti wá ẹ̀mọ́ kí ló ṣẹlẹ̀ ó fi àbẹ́ kò jẹ́ ìwé rẹ̀. ojú táyé náà lè tòótọ́ gorí àtẹ́gùn tẹ́ ń gbọ́ yìí ìkànnì fresh lábẹ́òkúta láwà yìí one oh seven point nine níbi tá a ti ń kìlọ̀ falafala ẹ ti bẹ̀rẹ̀ sí ń gbóhùn lẹ́nu ọ̀kọ̀ọ̀kan èjèèjì àwọn ikọ̀ ojú táyé tá a wà ń bí pápá ńlá ṣojú ràwúrà ti dákọ̀ wọn tán kì í ṣe onígbẹ̀rẹ̀fù náà ni bá a bẹ̀ wọ́n. ti ń darapọ̀ mọ́ wa lójú òpó Facebook yẹn náà. bá yé atọ́kù. wọ́n ti ń gbọ́. atọ́kù yá bá ń bẹ̀ wọ́n ká ní kí wọ́n má bínú pé ó ṣe jà kí mi dé. Hmm, hmm, hmm, yá bá ń bẹ̀ wọ́n. àwọn lọ òpó yan rẹ̀ ní. mo ti rí akínyẹmí òkìkí ọládébè wọ́n ti darapọ̀ mọ́ wa lójú òpó Facebook wọ́n ní bàbá well done sir ó jàre enjoy your program. láti òkè àtà ẹ̀sìn wà lópẹ́ bákan náà abe mustapha wọn ní mr ombo ẹ̀ka àbọ̀ sí orí ètò àti gbogbo àwọn ọkọ̀ ojú táyé pátá eh, treasure eh, àwọn náà ti wà níbí wọ́n jẹ̀ ti bẹ̀rẹ̀ sí ní ní tá à ń mú lọ a kà yín gbà tó bá yá eh, táwọn ọkọ̀ ojú táyé bá ti sọ ń ẹ̀ tá bẹ̀rẹ̀ sí ń náà bákan àwọn náà ti bá a dá sí ẹ máa ṣí àyè kó lè ṣeéṣe fún gbogbo àwọn èèyàn láti rí n tó ń lọ ọpẹ́ ní fọ́lọ́run ọba lókè ọ̀run èyí tá à ń gbéyẹ̀wò ni kí ló fà á tí ọkọ ò fi lóore ọ̀fẹ́ àti yẹ fóònù ìyàwó rẹ̀ wò kí ló tí ìyàwó náà ò lè yẹ fóònù ọkọ wò ṣé èèwọ̀ ni ṣebí ọ̀rọ̀ Ọlọ́run sọ pé ọkùnrin àtobìnrin wọ́n di ẹyẹ ọkàn kí ni secret àbí confidential tó wá wà ń bẹ̀ àbí bí ọkọ ò bá ti wo fóònù ìyàwó tíyàwó náà wo fóònù ọkọ ìyẹn ló máa jẹ́ kí ìgbéyàwó wọn last last longer ni àbí kíni níta gbéyẹ̀wò nìyẹn lórí ètò Ojútáyé tòní ọ̀dọ̀ bá kẹ́tù ni wọ́n ti bẹ̀rẹ̀ bá kẹ́tù tó hm? burú kọ́kọ́ mọ pásíwọ̀dù fóònù ìyàwó kíyàwó náà mọ hmm. pásíwọ̀dù tọkọ kán sì máa jọ yẹ fóònù ara wọn wò àbí kò sáà sí nǹkan tó burú àbí kílẹ̀ hmm. rò tìyẹn o. sọ́ọ̀rẹ́ ọ̀rọ̀ ikọ̀ bá tó ikún kò yẹ ká gbé lẹ́nu ẹ̀ ká máa jìyà níléyà gbogbo ohun yìí ń ṣẹlẹ̀ láyé ti ń ṣẹlẹ̀ ọpẹ́ ọ̀làjú yìí ń dé ní tún wà ń pakún gbogbo ẹ̀ fóònù irinṣẹ́ ìtì ni bọ́ bá wù m mo lè lè kẹ́yẹ̀ ẹ̀ wò bó sì wù m mo lè lè méyẹ̀ ẹ̀ wò láyé àtijọ́ gan bàbá ẹni mẹ́ ní báàgì wọn lóbìnrin kó mèé débẹ̀ òun ní yàrá wọn lóbìnrin kó mèé wọ bẹ́ẹ̀ wọ́n níbi ìpamú wọ́n tó fọ̀ níbẹ̀ o wọ́n pe ìyàwó wọn sọ pé ibi méèṣì o bọ́lọ̀ ọ̀ṣì wọ́n ti ẹ̀fùdẹ́rú bá sọ́nà pé òkú náà o <laughs> wo òun gbójú dáadáa mo gbójú bá ibi ọjọ́ pé bàbá ń sọ fún Yàǹfọ̀lé má lọ bẹ́ẹ̀ o mhm. wọ́n ti sọ fáwọn àfọ̀lé ẹ̀mẹ́ lọ bẹ́ẹ̀ abáyánlíkà ẹ̀mẹ́ lọ bẹ́ẹ̀ o. ìní yẹn náà rò débi. kó ẹ̀ sínú hmm. kó ẹ̀ sínú torí kó fẹ́ máa eh, intercession sínú yìí nǹkan kò ní í ṣe ọjà yìí bóyá ti fún mi náà láìkàn gbá lincoln ni. Ah. a máa sọ̀rọ̀ ká máa ránjú mẹ́rin yín bá fà. your blood is full. Ah, dídí náà fúlù wà kó. Ah. ó yẹ ó yẹ ibi ọ̀wọ̀ kọ́ máa gbé ọyọ̀ ni ọ̀kọ́ ní ihun ọ̀wọ̀. bẹ́ẹ̀ ewé dènè sùn. bíbélì kẹ́ sọ fọlẹ́ ọlọ́run wà níbi ìkọ̀kọ̀ òní ọ̀kọ́ níbi ìkọ̀kọ̀ ètò òkè ibi kọ̀ọ̀kan ọ̀gá ògo ibi ó wù ẹ́ ló lè ṣe ibi kọ̀ọ̀kan ẹ sí o. ó dábàá àti fọ ọ̀rọ̀ ẹ̀ nurun nọ́dọ̀ rẹ̀. kò ní kò hun kan ọ̀rọ̀ kò hun o. wẹ́dẹ̀ ni máa pàdé kó máa ródò wá ìnura ká ro kálẹ̀ sí i. wà kó. ṣé òkú ọ̀rọ̀ gbọ́dọ̀ sẹ́nu wa balẹ̀ gbà. kálukú rè nẹrun rẹ òun òun sọ o. ṣé n tẹ́ ń sọ báyìí. n tẹ́ ń sọ ọ̀tọ̀ ọjà ṣé bó fún òpó tí ẹbẹ mi ẹjẹ gbàdo kò séwu ẹyọ kan ní ṣáà o. ìsàlẹ̀ lọ o ló lára gbàdo. alágbàdo mẹ́ta ló máa jẹ. gbàdo náà lórí olóṣèlú. ìgbàdo oníyèrè lẹ̀ jẹ́ o. ẹ ti ah, parí èso oníyèrè. bọ́lá bá tẹ̀sí máa mú ẹ kọjá ìgbàdo oníkòkòrò ló kù. kọ́lọ̀ ń ṣe àdánwà. àmín ònìyàn lè ní n kò sọ pé fóònù líkàn ẹ̀ṣọ́ wọ́n á jí fóònù kẹ̀ẹ́lì bí ònìyàn fẹ́ fu yìí lònìyàn ní í sí. Si òní á lè ṣòfin léwé ńgbòjò lónìí ẹ̀mẹ́tù ibi ihò omi mò ní mo sì ní àwọn bàbá ní káwọn ní ní kíní ọjà pé ọ̀nà àkọ́kọ́ lè wọ́bẹ̀ ní àwọn bàbá tèmi bàbá tèmi wà láyé àwọn ihun yóò ní ọ̀wọ́ ń wà léwu ẹ̀ gan bíbélì ẹ̀ lásán ni kò lè ṣí ẹni àwò tí ọ̀fẹ́ lọ ṣe bẹ̀ tí wọ́n lò ní bẹ́ẹ̀. Eh, eh, inú ọkàn rẹ. ń gbọ́ ní tèmi bíbélì bíbélì ǹjẹ́ ẹ jẹ́ ká gbọ́ ní tí bàá kẹ́tù ń sọ. kó máa là dáadáa alẹ́ tiẹ̀ ní sọ n kò lè ṣí ẹni àwò. ìyẹn bíbélì ti bàbá. ẹ ti bàbá òun ló ní ìwọ́kẹ̀ ní tiẹ̀ ẹ sọ fí ẹ fọ̀ níbo bá ti kábi kan yóò sámì sí ń kọ hmm. dàrú. ẹ omi mo ní fóònù mo lè sọ fún un pé òun kọ́ máa ṣí ẹni àwò kí n sì tì í pa torí mọ̀ tọ́jú nǹkan síbẹ̀ ìgbà àwọn ìkálukú àtọ́jú lè kó mú o hmm. ibẹ̀ là ń bá a bọ̀ ṣùgbọ́n ìyẹn ó bèèrè lọ́wọ́ mi pé sọ́yàn kó ṣí àbíkọ̀ yẹn kó má ṣí bòlẹ́ ilé òun ṣí òṣèré náà kọ́ má ṣì omi mò ní. àrà tó bá sì wò yàn lè. mo lè fún dá fún àmì mò ní. torí bẹ́ẹ̀ ni yorùbá sọ pé àrà tó bá wo lówó ló lè fomi gbó. wọ́n bá sì. o ti o lè fi tẹ̀bà wọ́n sì bínú. ó nà ẹ olómi kànga olómi kànga rèé báyìí bàbá lẹ́gbàá kọ́ máa mu omi kí. bàbá lẹ́gbàá atọ́kùn. èyí tá à ń gbéyẹ̀wò lójú táyé yìí hmm. ṣé ó yẹ kọ́kọ àtìyàwó máa bá ṣòdù fóònù ara wọn kánjọ máa tù ó burú àbí ò burú ṣé ó yẹ kó dìjà ọ̀rọ̀ yìí bí ìlú gángan wà. irin ẹ kò mú kó lè dán lẹ́nu ẹ. ó kọjú sí apá ibì kan ó kọjú sí apá ibòmí tí bá a kẹ́tù yìí pásíwọ̀dù yìí wà lórí fóònù rẹ̀ dígbọ̀ndígbọ̀n ni kódà bó bá ṣe ń parí ìpele kan ó máa ma bọ́ sí ìpele mìíràn. ìjọ òjì fóònù mi mú. ó ṣe títí ó ṣe olójú olójú. <laughs> ó wá la fi mẹ́kọ̀ọ̀pù ìjọ máa ṣe ó kun páódà ó ti gbàgbé páódà títọ́ ó bá fẹ́ ṣí ló bá sáré kiri ló ń gbọ̀n báyìí ló ń làágùn lábẹ́ èsì oníkànga ah, bá wa fáwọ́dà ó ti fáwọ́dà ṣèjọ́ máa lọ́ọ̀kì ìgbò máa hàn lọ́ọ̀kì èsì fáwọ́dà bàbá fáwọ́dà ti tán ó bá sáré kiri ká padà sí wọn gbéyẹ̀wò nínú ìgbéyàwó hmm. èmi kò rò pé nǹkan kan wà tó gbọ́dọ̀ jẹ́ bíi secret bíi nǹkan àṣírí confidential èsì ń jẹ bẹ́ẹ̀ nínú ìgbéyàwó á ti di kan náà èmi kò ní password ó nìyẹn níbẹ̀ yẹn ṣùgbọ́n ìyàwó mi kò yẹ̀wò rí hmm. bó bá dẹ̀ yẹ̀wò mo bá rí níbẹ̀ ó ti mọ irú iṣẹ́ yàwá ń ṣe mo bá rí líbẹ̀ á faramọ́ èmi kò yẹ fóònù rẹ̀ wò kí n tó márì mo ti ṣe rí kò bẹ́ èmi hmm. iṣẹ́ ẹ̀jẹ̀ mi máa ń gbóná. <laughs> ṣó ń gbóná bí ṣó ń burú. o ti ẹ̀ ti má rì. yéṣu ṣó ń gbóná bí kò ṣẹ́jẹ̀ rẹ̀ ń burú. ṣó ti má rì. <laughs> mo ti ṣe rí máa kọ̀ wò pé ìṣọwọ́ mi. kí ló ṣe rí kí ni yóò ṣe. pé ká máa láyẹ fóònù wò mi máa mú báyìí iṣọ́ mi dẹ̀ máa bá wà ní. bàbá làgùn. ẹ̀jẹ̀ máa ń gbóná lóòótọ́ ló fi dolí kànga ló fi bẹ̀rẹ̀ bísínẹ́sì kànga náà déje rẹ̀ bá gbóná amómi arọ́rọ́rọ́. ó bá sí bàbá lẹ́gbàá wá rí i pé kò fi bẹ́ẹ̀ ṣàǹfààní. wo bó o ṣe bèè lọ́wọ́ ètè ńkọ́ ló ṣe bèè lọ́wọ́ ètè ẹ̀ ṣọ́dà àbí kò dáa tó lè gbà kó máa tu àbí kò dáa. ìbéèrè ẹnìkọ̀ọ̀kan yàtọ̀ síra apá abidá tó gbé yẹ̀wò náà bó bá tásìkò gbà yẹn ó ṣeé ṣe. bẹ́ẹ̀ bá dóde àbùkù bó bá kàn tábàárá rí àṣewálẹ̀. báyà bàbá lẹ́gbàá mò ń gbádùn yín bọ̀. Ah, ó ti parí ọ̀rọ̀ ọlẹ́jẹ̀ tí ó ń gbóná. ó dáa kí kálukú lè mọ bí ọ́fíìsì torí ìgbà mìíràn ẹ̀wẹ̀ wọ́n pé mo sọ kíní kan pé gbèrú wọn kan gbèrú ẹ̀ ìgbà mìíràn orí fóònù rò ti ń bẹ̀rẹ̀. ó àti ìyàwó ẹ̀ bó bá ti tètè rí nǹkan ìbá ṣe kọ́lọ́kọ́lọ́ níbẹ̀ wá tètè ké gbàjáre babalágbájá ké eléyìí bó bá ti dín kó ka gidi borí bí fáànù yíbo tí mo fi kàn wá kọ́lọ́fíà ayé kan bẹ̀ níbẹ̀ ṣùgbọ́n bó bá là irú èmi àárá ilé mi bá ti pè mí ah, iṣẹ́ eléyìí ah, ẹ̀yin náà ti mọ irú iṣẹ́ ya ń ṣe ṣùgbọ́n báyìí báyìí ẹ wo conversation yẹn ẹ wo bá ṣe ń ẹ wo ṣáàtì yẹn john bí ọ̀bálẹ́gbà lọ́rọ̀ kan ṣé láyé àtijọ́ kéèsì fóònù kéèsì fóònù láyé àtijọ́ ṣé òun kò ṣe ṣekúṣe. Hmm kẹ́mẹ̀ ẹ̀kú ọmú fóònù bí kò sí fóònù lọ́wọ́ ẹ̀kẹ́ ọ̀nà fẹ́ ṣe ẹ ṣe ìyó ni òní ọ̀hún bá òsọ̀ lórí fóònù obìnrin obìnrin ọ̀sán ní bẹ́ẹ̀ ọ̀rọ̀ lọ́wọ́ rẹ̀ ojú kò ẹnu ẹ̀kú ọkùn kó pè mi. mo ti rí ọ̀gbẹ́ni Táíwò Gbọ́láhàn lójú òkú. ó sì ṣọwọ́ bí gangan nu yẹn. ọ̀gbẹ́ni Táíwò Gbọ́láhàn ní kí ló wá dé báyìí o ẹ̀kú iṣẹ́ o ẹ̀kú ètò tó àdúpẹ́ lọ́fọ́lọ́ ọpẹ́ ìṣàní àwọn aráàlú nìyẹn àwọn ni wọ́n wálé. èyí tá à ń gbéyẹ̀wò lórí ètò ojú táyé ètò nílé pé ṣó burú mọ pásíwọ̀dù fóònù ìyàwó kíyàwó náà mọ tọkọ kán lè tún fóònù ara wọn àbí o gbọ́dọ̀ débẹ̀ bó o bá ti débẹ̀ wàhálà ti dé nìyẹn àtìrọ́kùnrin tó yẹ pé bó bá rí ìyàwó ẹ̀ ń fóònù ẹ̀ kí ló ń wá ń bẹ̀ ìgbájú ìgbámọ́ ni kí ló ń wà ń bẹ̀ gan-an táwọn ti gbà ojútáyé lètò tẹ́ ń gbọ́ lọ́wọ́ ìkànnì fresh la wà lábẹ́òkúta one oh seven point nine peter àti nkìlẹ̀ falawa fala. pápá ńlá ṣojú ráúráú. ìní burú fún ẹ. èyí tá à ń gbé yẹ̀wò lọ́wọ́ yìí hmm. a ní bó o ló ṣe rí lọ́dọ̀ tìyín. sẹ́rí <clears throat> kò sí wàhálà nínú rẹ̀ abẹ́ni bá máa fúra rẹ̀ ní wàhálà ló kọ́ kò oníkálukú ló ní fóònù rẹ kẹ́nìkan má dédé fóònù ẹnìkan ó ti yẹ mo ní tèmi ìwọ náà ní tiẹ̀ ìní lọ́ọ̀dì fóònù rẹ má lọ́ọ̀dì fóònù mi kọ̀ọ̀kan ẹ ẹni bá mo lè bá sọ̀rọ̀ ó ti yẹ nísìn bọ̀ ṣé ẹ mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ gbà ìdí tẹ̀mí rò wípé èèyàn ṣe gbọ́dọ̀ máa fi password sórí fóònù ni pé kì í ṣe inú ilé nìkan ló ń gbé o lè fi fóònù rẹ lẹ̀ nísìn ẹni tí o tọ kó mú fóònù rẹ a kì í mọ́lẹ̀ á máa tẹ̀ ká máa ṣe ká máa ìyẹn wà ń bẹ ìyẹn security kọkọ nìyẹn ọ̀pọ̀lọpọ̀ ọgbà ó lè jẹ́ nítorí àwọn ọmọ ẹni o bá torí ìyàwó rẹ ká ibi máa bá já ibi máa bá yàrá já ò ní ti bí èmi èmi ò rò pé aburú wà nù fi ẹ password si nínú ẹ inú fóònù rẹ o ìrò pé wàhálà kan àánú ẹ o. àmọ́ sọ yẹ kíyàwó mọ̀ àbí ò yẹ. kíyàwó bá mọ̀ ni ni mi gbọ́dọ̀ di fóònù mi lọ́wọ́ rẹ̀ o le ó lè mọ̀ dáadáa tó ti yé ti ìyàwó mi gbé fóònù mi èmi náà ti ìyàwó mi ìyàwó mi tú fóònù mi àyìnbó ìgbà tí mo tẹ̀ ti wà ní ìtàn góòdì gan ìmú àbí ìgbà ìmú wà nínú gòkà jẹ́ kí ni gan. yẹn àgbòrò rú bẹ́ẹ̀ ni ó ti yé ni sìn yìí yìí yìí kí ní tàwí tó tó tó wà nẹ́jẹ̀ mi dáadáa gan ìyá mi ò ní gbé mẹ́sẹ̀gì tó máa wọlé sẹ́gbẹ̀rẹ̀ báyìí ọlọ́run ọba ó tẹ́lẹ̀ rí ah, ẹlẹ́dàá rẹ gbọ́ mi sọ yìí o kò fẹ́ mi ní wàhálà bóyá ẹni ò jẹ́ kí kémi orí kinní yẹn bí iṣẹ́ hmm. àmọ́ obìnrin yóò bá máa gbádùn ayé ara rẹ̀ dáadáa kó má lọ́ọ́ di fóònù ọkọ rẹ̀ bọ́kọ bá ti ń ṣètọ́ tó ti ń tẹ lọ́rùn nù lé dáadáa kò sí ló ń wa lọ́ọ̀dì fóònù torí bó bá ti lọ́ọ̀dì fóònù létí ò bá gbọ́ yẹ̀gìn inú kì í bàjẹ́ o hmm. ó ti yé nìsín àwọn bàbá wa ló sọ bẹ́ẹ̀ àwọn bàbá wa mọ̀nìmọ̀nì àwọn bàbá wa mọ̀nìyàn mọ̀nìyàn ó ti yé yín pé ìyìn tẹ̀mí rí inú ẹ̀ nìyẹn o. bó ṣe rí tọ́ntọ́n náà nìyẹn. ẹ jẹ́ jẹ́ jẹ́ kò sí wàhálà nù rẹ rárá lọ́dọ̀ tèmi bí yìí o. ó dà ẹ yẹ ń wá sọ́dọ̀ ìyá àjẹbù hmm. ẹ mọ̀ pé láàrin ọkùnrin àtọbìnrin àwọn kan jowú jura wọ́n sì sọ wípé òòṣà jẹ́ ń pé méjì kìnní kan kì í dénú. ìyá hmm. ìjẹ̀bú <coughs> ìyá àgbéyẹ̀wò yìí ẹ sòótọ́ dáadáa hmm. bóun ló ṣe rí lọ́dọ̀. máa ń pààrọ̀ tẹ́lẹ̀ rẹ yẹn lórí àbí kó nìyàn sọ̀rọ̀ kéde làwọn rẹ dẹ́mu <laughs> kò rí kan fọ́ kó nìyàn sọ òótọ́ kó nìyàn fi pásíwọ́ọ̀dù sórúwó fóònù ìyẹn ìṣẹ̀ṣẹ̀ wọn security security for one is for all ẹ má bínú fún mi fún ọ. ó dà bẹ́ẹ̀ ó dà bẹ́ẹ̀ gbogbo ẹ̀ ló yé wa. Mm, rè túmọ̀ sí fọ kó rí ayé tí lu ja ara wọn mm. àwọn ramfim ṣé ọ̀rọ̀ ọwọ́ ẹni orí fóònù ẹni rò ń wà ó nẹ́tọ̀kì kálukú kò fi wọ́ọ̀dù sòrówó fóònù rẹ̀ ṣùgbọ́n ṣá ọkọ gbọ́dọ̀ mu wọ́ọ̀dù ìyàwó rẹ̀ ìyàwó gbọ́dọ̀ mu wọ́ọ̀dù ọkọ rẹ̀ ṣùgbọ́n kànrẹ́ wà níbẹ̀rẹ̀ fọ́ obìnrin rẹ̀ bá mọ̀ ọkọ rẹ̀ ẹ gbọ́dọ̀ ṣàyà gbangba fóun gbé fóun náà òun tẹ̀ o kò fẹ́ nẹ kò fẹ́ sùn kẹfẹ kó mi rẹ. tó fẹ́ wà ọkọ rẹ. wà torí fọ torí fọ kò rí ọkùnrin ẹni èmi kẹ́ni tọ́ nìyẹn ti fọ kí n ọkùnrin fọ mo lè láya púpọ̀ kò sí ohun tó burú má bínú mi kọ́ fún jìrọ̀lẹ̀ yìí. ó ti pa kò àpò ó ti wà kí ti wà yìí. má bà ṣó ọ̀pọ̀lọ pé aláàjì láyé rẹ. lébà manager mi lébà manager mi ah, má wọ̀ rí aṣọ yẹn náà yé tó. àmọ́ ah, kò má dàgbà tí. ìwọ máa kọ noise maker ló lè gbọ́n ka ewo pa. èsì ah, noise sọ̀rọ̀ da sọ̀rọ̀ mi kò jẹ́ kára ẹ̀wọ̀n. àwọn ẹ̀gbọ́nà àwọn ẹ̀gbọ́nà kó la kalẹ̀. àwọn méjèèjì wọn wà ń wà ráòdì. wọn ráòdì wọn sọ̀rọ̀ mi kò rí bí mi ṣe sọ obìnrin rẹ̀ fẹ́ nẹ́nari kó o mú pàṣípòrò kó rẹ ṣé o má ṣe bá ti fọ aláìjá afọjú náà dé yẹn torí fọ wàá dá ọmọ ara rẹ òun sọ̀rọ̀ kan náà kan èmi ṣe rìn èdè mi ṣe pàrà o jẹ́mi sọ̀rọ̀ kan rẹ náà dé fóònù ṣẹ̀ṣẹ̀ dé kí mẹ́sẹ́jì kan yìí wọ́ orí fóònù ọkọ mi kí mi wò fọ ẹni ẹ̀mí rí orúkọ rẹ̀ àmọ́ kí mi kọ́pì nọ́mbà ẹ̀ kí mi sẹ́fù rẹ̀ fóònù pẹ̀lú máàdì hmm. torí fọ máa ń dààmú rẹ gan-an ó wá dínà ọjọ́ kàn wá lọ́sọ̀dọ̀ yémi ràn kàn wá ìfi yémi fọ tirun náà gan kémbà kiri wọ́n rú iye ọkọ ẹ̀ má kọ́kọ́ náà wà àbíṣe ètì náà nàkọ́ kó ìdìfọ́ kó ìdìfọ́ tí ìwọ ti kà láàrẹ̀ wò bẹ̀rẹ̀ sí ní wò bẹ̀rẹ̀ sí ní já ẹ́ aya rẹ̀ kò wá rí ọ̀rọ̀ mi sọ yẹn rè gbá mi lẹ́ o kí mi jókòó kí mi máa wò ó wá dé ìjọ kọkọ fọ yàmi ní fóònù rẹ kí mi mú kó tẹ nọ́mbà yẹn sòrò wọn rẹ kó rí fọọmù sẹfù rẹ pẹ̀lú máàdì ó hmm. fọ bí ti rí nọ́mbà rẹ mímọ nọ́mbà yẹn mèmí mú bó ṣe dorí fóònù mi èmi kẹ́ ẹ̀ sẹ́fù rẹ o mú bó ṣe dorí fóònù mi torí fọ irun fẹ́ ṣe tẹ́lẹ̀ tí n fẹ́ pààlà yẹn kí n fẹ́ bú kí n fẹ́ sọ̀rọ̀ nǹkan lórí fọ màá wò tẹ torí fọ jẹmi dẹtí fọ kí n má ṣe wà irun kan wà ń wà o mo sọ̀rọ̀ kan nọrọ kan náà ń jẹta mí ọkùnrin ò náṣẹrẹ rẹ pọ ádẹ́mù àwọn obìnrin àmú fọ ọ̀rẹ́ bìrẹ wọn mìíràn rèmi jẹ kán kó orúwó rẹ. a dà fún ẹ. ọ̀rẹ́ bìrẹ mìíràn ọ̀nà tó rẹ̀ ń tẹ fòtìfọ́nù yẹn lè jẹ́ kán kó orúwo rẹ̀ oríṣiríṣi ẹ̀kọ́ ronìyàn máa kọ ráàdẹ́ mm. ti kọ náàdẹ́ mìíràn ò lè ṣi obìnrin rẹ̀ má jẹ aláfẹ̀yìntì rẹ̀ orúkúrú lè tilẹ̀ máa sìn láàrin ìwé ṣùgbọ́n àwọn obìnrin kan ń pè nira wọn àfẹ́ kí ìdẹ̀ ṣe òun nìkan wà ní òun nìkan kìíní kan rẹ̀ máa sọ ó dá o kí ènìyàn nẹ pásíwọ̀dù tó rárá ta o ṣùgbọ́n láàrin tọkọ taya kẹ́ ẹ̀ nẹ pásíwọ̀dù ara wọn kóbìnrin gbàfọ ṣọ́ọ̀bù ọkọ òun ilé iṣẹ́ ọkọ òun rí fóònù rẹ̀ kò fi ilé ìdáyé rẹ̀ hmm. wọn olùgbàfọ̀ irrespective na bẹ́ẹ̀ bó tí nkùn náà lè jẹ́ láì tààrọ̀ ò ṣe bá mi na bẹ́ẹ̀ bó tí nkùn rí kù dé rùn rí tẹnọrùn àǹfààní wà kó pọkọrẹ fún ọba lágbájá rùn ṣé mi è dáa kò ṣe wáyé kò ṣe wáyé rún wáyé wáyé wáyé wẹ́lẹ̀ bọ̀kọjá o kò bọ́jà yà àjà láyẹ̀ o ṣùgbọ́n náà dò ti rí fún ọrùn ẹ̀ tí ń ṣẹlẹ̀ wàá pèsè àkíyèsí gbogbo ìgbọ́ sọtẹ má ti lè ṣe bá ti fọ irunkunu ṣẹlẹ̀ irunkunu irun ṣẹlẹ̀ rárá gbójú kúrò tọ ìwúṣẹ́ rẹ kó dì mú. kó má torí bẹ́ẹ̀ forun jẹ́ ń yà. ẹ̀hún sálẹ̀ ń ṣẹlẹ̀ yà irun rẹ̀ fẹ̀ fún yẹn wọ́n á full time two rẹ̀ ń ta àmọ́ kó o gbọ́ ẹ̀mí rẹ̀ kó o gbò jìgìjì kó dédé ta fún ah kí n dẹ̀ fẹ́ ṣe rẹ̀. Ah, òótọ́ ni òótọ́ ni ó ti pẹ́ náyé jẹ́bó nínú ọ̀hún. kó ẹ̀ sínú. jẹ́bó jẹ́bó gbòòrò jẹ́bó gbòòrò ìwé ojú ọba yẹn rí o ẹni ṣe mí léṣe. Ah, kọ́lọ́ ń ṣàánú wa èyí tá à ń gbéyẹ̀wò yìí ọ ni ewu tó wà nù káyẹ fóònù ara wa wò àbí ṣé ò séwu ń bẹ. ewu náà o. tóra a rí ọ̀pọ̀ tọkọ-tìyàwó tí wọ́n ń lura wọn lálùbami mm, torí pé kí ló wá débi fóònù mi eh. kí ló wà ń bẹ áá síbi ìyàwó yín ni mo jẹ́ ṣe bọ́kọ ẹni mi mo lè wo fóònù ẹ nà ó tó sì ń di wàhálà gan tán ń lura wọn lùkulù. kò rí má dùnú járe ọkọ o nẹ́tọ̀ láti wo fóònù ìyàwó rẹ o wà ń wà dédénu fi sọ obìnrin rẹ̀ bá ń pásíwọ́ọ̀dù fóònù rẹ̀ kéfẹ̀ẹ́ kọ́kọ́ mu àléyàrá òun ṣe. Ah, wá ń wà. ó ní obìnrin yìí gbẹ́jù. ọ̀tọ̀ ọ̀rọ̀ wọn tí fọ kí n sọ̀tọ̀ ọ̀rọ̀ nù rẹ̀ kò fọ ẹ ẹ gbọ́dọ̀ rí fóònù ẹlẹ́yà obìnrin rẹ̀ ìbá responsible wà á fi fóònù rẹ̀ lẹ̀ látàárọ̀ sulẹ̀ wà á fi onílọ ọjà torí fọ sóò responsible pé responsible rẹ̀ máa tẹ fóònù rà bínú mm, mm. torí dédé ram sọ ìgan pàápàá ara rẹ̀ má fàbọ̀ sí mm. àwọn láìkiri ẹ̀ ń kọ́ ẹ̀ ń ṣẹ́ràn kan bó a yá wọn apá sẹ́ta láyé ta lámìrẹ̀ràn máa mú àmọ́ kò lu ara rẹ̀ dáadáa kéèsì kẹ́lẹ́kẹ́lẹ́ mú wọ́n ṣe ń lu ara tiẹ̀ yìí wọ́n lè mú o. orí kìtì ń dán èyí ń bọ́ wọ́n lè mú o. ọmọbìnrin sì gbà mẹ́yẹ. wọ́n lè mú o. kò ah, bí ah, ah, kò bí kí dírẹ́fà ẹ̀ kọ́ máa. o kò jẹ́ kí dírẹ́fà rẹ̀ wá wà kúgbà. atọ́kùn atọ́kùn ìwọ́n la atọ́kùn. ká má parọ́ torí ẹ̀ wọ́n nílẹ̀ kẹ́dùn ìbàdí ọmọ ni o. ìyá àjẹbù alájì ẹ̀ ń gbìyànjú o. ṣé òun wọ́n ṣẹlẹ̀ wọ́n tiẹ̀ wọ́n ní ṣé òní agbọ́dọ̀ ra mọ́tò kan gba abayé wa sínú ẹ̀. ẹ wo ẹjẹ́ àdàdo obìnrin àbádé yẹn káfáwọn ará alẹ́ láǹfààní àti bá a sí zero eight one five four three two ten seventy nine lójú òpó tá a wà zero eight one five four three two ten seventy nine àti zero eight one eight one one one ten seventy nine ìdábẹ́. a ti bá gbogbo ẹ̀ dé àwọn àgbẹ̀ ti ń wọlé lọ́kọ̀ọ̀kan ìjẹ̀jì sórí ojú nọ́mbà wa yẹn á bẹ̀rẹ̀ sí ní gbé e ní ìsinyìí ah, ọ̀rọ̀ tí màá yẹ wá sọ ní ìsinyìí hmm. eh, ó wú mi lórí díẹ̀ nígbà tí ìyá ìjẹ̀bù nítorí nígbà tí mo kọ́kọ́ fẹ́ pé wọ́n kan sọ̀rọ̀ mo ní ẹ dákun ẹ sòótọ́ hmm, dáadáa mo fọre yín rí ṣe hmm, fọ wa ni obìnrin ò lẹ́tọ̀ọ́ láti ní nǹkan àkọ́kọ́ ó yẹ kó lè gbé fóònù ẹ̀ lẹ́kọ̀ọ́kọ́ rí i àmọ́ kó ṣe àpọ́nlé fóònù tọkọ ẹ̀ kò rí pọ́n dandan kó máa wà lọ kó máa wà. bẹ́ẹ̀ni mo ti dọ́rọ̀ kan máa fi kún un máa ṣe ní àwọn obìnrin ẹni tán. ojú táyé lè tó tẹ ẹ pè wọlé sí kí lorúkọ yín mo lẹ ti ń bá wa sọ̀rọ̀ o. ọjọ́ kan lórúkọ tèmi látọ̀ bá dá. látọ̀ bá dá ẹ bá dá sétò ọ̀rọ̀ tí ìyá àjẹ̀wò sọ́ra ìlú náà ẹ̀yin náà ṣe kí ni ọ̀rọ̀ tí ní àjẹkù sọ. wọ́n hmm. lò là ń sọ̀pọ́ọ̀tì. obìnrin tó máa fẹ́ pẹ́ nílé ọkọ hmm. tí ìgbẹ̀fẹ́ bá ń jẹ́ fún ẹ̀pọ̀ ní máa yẹ fún ọkọ hmm. ẹ̀ ní máa yẹ púpọ̀. bẹ́ẹ̀ni. tí ò fẹ́ ìbànújẹ́ fúnra ẹ̀. ẹ ẹ fún ẹ sí nǹkan tó burú nínú pé kí ọkọ àtìyàwó kí wọ́n mọ kóòdù fún ara wọn. irú èyí ni màá fi fóònù sí kóòdù. kọ́tù tẹ̀jẹ̀ kí n máa lo kóòdù wípé ó máa ń tẹ̀lé ọmọ lápò dèbí ó máa ń dá ẹ̀ mọ́. Hmm. ẹ̀rọ máa yẹ kí ni ìlú password fún fún tèmi ìyàwó mi lẹ́mọ̀ password mi èmi kàn bá ẹ ṣe bàbá ẹ ti sọ kúkú ọ̀rọ̀. ẹ ṣeun adúpẹ́ àjọṣe wa ò ní zero eight one five.